بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أمين أسواج ملحة الإعراب عليكم السلام ورحمة الله وبركاته وللإمام من كمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري نواصل الدرس من باب الفعل المضارع فعل مضارع ني ابري ما سوني قاريلا ا لو كني مضارع هو العاصمه كني ربو abáṣe níbi ń bẹ kátàkà sí fún àbíkà kọ àṣọ fún wa. mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé fún ìlú mọ̀dọ́rẹ́ ó ní ohun tí ó fi mọ̀ ọ̀yà ẹ̀kọ́ síbẹ̀ pé àlùfín ìlú mọ̀dọ́rẹ́. يبدأ يبدأ هيا نقطة نقطتان فوق بعض كما ميجي يبدأ هيا مصطفى الجديد لاين تتومي أبدأ قالوا كنا بالهمزة تراز اپ مثلو حق توبو مونقا ہمیں سے حمزہ ہیں تو اسی المتکلم اب ایسی جات المتکلم ان تنصر انا ده ساتر ساتر انتجیت wọ́n sọ pé binúni binúni ìdárò máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú nọ́ọ̀nì mislu nẹ́kọ̀rọ̀ ò àókà nẹ́kọ̀rọ̀ ò ọ̀fẹ́ ẹ̀kọ́ náà yẹn wọ́n túmọ̀ sí alùmùtàkálímù máa lè gọ́ ìrì alùmùtàkálímù máa lè gọ́ ìrì ẹni tí ń fún ìlú mùtọ́rì wọn tún bẹ̀rẹ̀ pẹ̀lú kíni ọ pẹ̀lú yá bìlì yá ì lẹ́nu yá ì. مثل يرجع يرجع يسري ń tọ́ka sí àlùgọ́ ìb ẹni tó sì ń bí kò ń tọ̀ wọ́n ó dé. wọ́n bí táì ẹlẹ́ẹ̀kẹ́ni ni asátúrú ìṣẹ́dí tí ìlú mùdáwọ́nì wọn tó bẹ̀rẹ̀ pẹ̀lú tá gíflú ẹfhamu wàá gbàgbọ́ yìí tefhamu ó gbàgbọ́ yé òun ní tọ́ka sí al-mukhatab al-mukhatab kúlù fẹ́ẹ́lẹ́ di rẹ̀ conclusion yẹn gbogbo fìlì yòówù ọbẹ̀ ti gba wàjáka níbi ìdáyà tì áhádà. هذه الحروف الأربعة فإنه مضارع ọdún ìbá ń fọ́ mu náà tí a ń ṣe tíra lọ́wọ́ ni wọ́n sì máa ń ṣe tíra nìyàn ọdún rẹ̀ ó lò fàìlì wàjáàtà sí ibi ìdáyàtìhì áhádà هذه الحروف الأربعة فإنه mọ̀dárì ọ̀ ọ̀sẹ̀rẹ̀ wọ́n rí kí wọ́n náà ti gbèrú bẹ́ẹ̀ ogbó fíìlì yóò tó bá ti rí kan náà lẹ́tà mẹ́rin yẹn níbẹ̀rẹ̀ rẹ̀ báyìí ààrẹ láàmú mọ̀dárì ni wọ́n ń pín kọ́ fíìlì yẹn. قال المؤلف رحمه الله وإن وجدت همزة أو تاء أو نون جماع مخبر أو ياء فإن وجدت أمسكا أو ساء أو نشا أو جاء وإن وجدت أمسة أو تاء أو نون جمه مقبل أو ياء قل وإن وجدت همزة باطل همزة همزة أو تاء àbọ̀dẹ̀rí tá mo ti sọ ohun tí hamza dúró fún dúró fún àlùmọ́tẹ́lẹ̀ lérò akitúbù tàwí lẹ́ẹ̀kan mò ń kọ́ àwòtá an àbọ̀dẹ̀rí tá ń bẹ̀rẹ̀ bíi tẹ́káráwù òun ká àwọnú nàìjámọ́ín àbínúnú àwa tá a pọ̀ nẹ́dírúsù à ń kẹ́kọ̀ọ́ bọ́bá ẹ ti ń rí bẹ́ẹ̀ yẹn mọ́kùbìrín ná ti ń fúnni ní ìròǹkà bá ń ṣe é áwúyá àbíyá a sọ wípé yẹ́sìhábù yóò lọ. ọba rí kanú mẹ́rẹ̀ẹ̀rin the only haircut àwọn alákọ̀ lè fẹ́ ilé إنه لمضارع المستعلي أول كل فعل فإنه المضارع قد ألقت ألحقت قد ألحقت حول كل الفعل كل فعل مضاف إليه نمبلا حول كل فعل عفا أول كل فعل أول مضاف كل مضاف إليه أيضا مضاف فعل مضاف إليه لا أنا ما أتشنجين كذا باتني أتشنجها قد ألحقت أول كل فعل قد ألحقت أول كل فعل Ìkọ̀ọ̀kan nú lẹ́tà yẹn gbogbo lẹ́tà yẹn ọdún ó lè ṣẹ̀kọ́ tí wọ́n bá mú lépa bá. Awala ìbẹ̀rẹ̀ ó lè fẹ́ ìlè rí kí ìlí kọ̀ọ̀kan fẹ́ẹ̀bù kọ̀ọ̀kan nínú àwọn fẹ́ẹ̀bù yìí fa iná hulmu lọ́rì hulmustali kí ìlí ní ikọ̀ tí ó máa jẹ́ òun ni mọ̀dọ́rì hulmustali èyí tó ga jùlọ ọgàn fi sọ̀rọ̀ ní o mọ̀dọ́rì òun lè kọ̀ fí ìlí yẹn jẹ́. wọ́n lẹ́yìn sọ́fẹ́ ilé ẹ̀fọ́ àálẹ́ fi ìlú yóò rẹ́bù síwáhù wọ́n tẹmúsálù fi hí yádìrì bó. وليس في الأفعال فعل يغب سواه والتمثيل فيه يضرب. ó ní وليس في الأفعال لا تنسوا أننا قسمنا الفعل إلى ثلاثة أقسام بالأمس àti pínpín ìlẹ́sí mẹ́ta lánàá ẹ gbàgbé àsọ̀pá ní malvin onímọ̀tọ́rìn ẹni amọ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta ni láìsà fílẹ̀ àfààlì fẹ́ẹ́ ló ń yọ ọ̀rọ̀bù kò sí fìlì kẹ̀kẹ́ tá a ṣe ìrọ́bù rẹ̀ wọ́n ń pè ní àyìnrá o àwọn ní ká máa majizum majurur gbogbo ohun bá ti jẹ́ mú ni ọmọ mi kí ààrẹ akọ nóòtì nù yín àá nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sí kan tó mọ́ ká máa rí gbólóhùn ká máa rí ká siwahu yàtọ̀ sí mùdọ́rì ohun tó kà lọ́wọ́ yìí. wọ́n tẹ̀mú sí ìlú fi hí yóò tó rọ̀bù àpẹẹrẹ rẹ̀ òun náà ni yóò tó rọ̀bù. ẹ wá bẹ́ẹ̀ sí rọ́bù ẹ pé ní fáyínlú fíìlù mùdọ́rì mabni yulil majhul. àwọn àtúnkẹ́ marfu' ìtumọ̀ yóò rọ́bù rẹ̀ ni marfu' wa alamatu rafa'ihi ad-dammatu adh-dhahiratu ala akhirih ṣùgbọ́n nínú gbogbo fíìlì mẹ́tẹ̀ẹ̀sì mẹ́tẹ̀ẹ̀ta mọ́ọ́fín mọ̀tọ́rìọ̀ amúrù bí ọ̀kan péré ni wọ́n máa ń sọ rọ́ọ̀bù ẹ̀ mọ̀tọ́rìọ̀ náà ni tó ti ń sì mo dẹ̀ ṣàlàyé ohun tí ń jẹ́ rọ́ọ̀bù yẹn fún wa àwọn ni ká máa ń gbólóhùn mọ̀rùfọ́ bí kí n sọ pé yàtọ̀rìbù ń pè ní fẹ́ẹ̀lù mọ̀tọ́rì mọ̀rùfọ́ ẹgbẹ́ bí mo ṣe pè é mọ̀rùfọ́ وعلامة رفعه الضمة الظاهرة على آخره إيه إيه إيه إيه إيه ọ̀yá ọ̀nà láì yẹ̀dìrìbà lán yẹ̀dìrìbà ìdìrẹ́ lán yẹ̀dìrìbà a sọ pé yẹ̀dìrìbà a sọ pé mọ̀nsóbù bí lán ẹ̀dìrìbẹ̀ pẹ̀lú kí ló mọ̀nsóbù táwí ẹ̀ ó fi ẹ̀yí pé à ń ṣèrọ̀ ọ̀bù rẹ̀ nínú mọ̀nsóbù bí lán wọn àlámọ̀tò náà sì fi hí ìfàtà àbẹ́ẹ̀fọ́ mo tún sọ wípé lámù yẹ́zhab bẹ́ẹ̀ sàbù yẹn rẹ̀ sọ fún majizum bilam abẹ́ẹ̀kọ́ gbólóhùn marufu mansub majizum tẹ̀wé yẹn wọ́n yẹn pínpín lè mú dọ́rí nǹkan mọ́rọ́bù ni wọ́n lè ṣàfihàn àfààlì kò sínú àwọn ọ̀rọ̀ ìṣe fẹ́yìn ló ń yọ̀ọ̀n rọ́bù fẹ́yìn lè tá a máa ṣe rọ́bù rẹ̀ sí wáwù yàtọ̀ sí mú dọ́rí ọ̀hún ọ̀tẹ̀mú fílù fíhì ọ̀rọ̀bù àpẹẹrẹ tí ń bẹ fún òun ní ká sọ pé yóò dọ̀rọ̀ bò. bí ọ̀rọ̀ mọ̀dọ́rì ṣe rí nípa pé ọ wà nínú àwọn kíni àwọn ohun tó máa ń ṣe ìrọ̀ bò ẹ̀ wà nínú àwọn kan tó máa ń ṣe ìrọ̀ bò ẹ̀. bákan náà ó ní wàlẹ́ áhùrún fún lé. أربعة لمتابعة مسميات أحر المضارعة الأربعة المتابعة مسميات أحر ẹ̀fà láìsí tẹ máa jẹ́gi áhùrù fàálì ẹ̀yà wà láhùrù أربعة لمتابعة ميات أحرف لمضارعة والأحرف الأربعة متابعة مسميات أحرف المضارعة قل والأحرف الأربعة المتابعة بس فين المتابعة àwọn four letters tí mùdọ́rì wọn máa ń tẹ̀lé mùsàmáyàtù nǹkan tí wọ́n ń pè àwọn lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin òun ni ahrufa alimudọ́rà ẹni gbé kan tí wọ́n ń pè ahrufa alimudọ́rà má gbàgbé àwọn lẹ́tà yọ hamza nọ́ọ̀n ẹ̀dá wọn ni ìyá àti tá a máa ń pè ní ànáìtù wal ahrufu al arba'atu àwọn lẹ́tà mẹ́rin àlùmọ̀tàbàá náà máa ń fi fíìlì yẹn tẹ̀lé mùsàmà yà á tún ẹ kọ́tà ń pè òun náà ní áhàrúfà àlùmọ̀dọ̀rọ̀ à aláàfin mọ̀dọ́rẹ̀. afáwọn afẹ́kọ̀ ha sí dárí. wọ́n ní wọ́n fi mọ́tò ha lè hàwé láha ní àìtù asùnmáwá ilé kọ́wùlà kà mọ́ wá àìtù. أتمتها حاولها رأيت فما وإن قولها وعيت وسمتها الحاولها نأيت فاسمع وإن القول فما وعيت. ó ní wọ́n fi mọ́tò há ìyẹn ni ìtumọ̀ lẹ́kìn táwọn obìnrin máa fi ń sọ̀sọ́ yẹn ọkùnrin náà lè lò ní ẹ̀ka lámù lè sọ̀rọ̀ ní nígbà tá ni ti ní wọ́n sọ̀rọ̀ ọlọ́kùnrin lè lò ẹ̀kọ́ ráwọn olóyè náà láwọn náà máa ń so mọ́wọ́ àti so mọ́rún láwọn obìnrin tún láwọn àyè míì láwọn tún lọ kìíní ẹ̀ Ah, ma vaya o comer más fibe. O si mo po ha, o to so ko. Bi kin o sin le kejo. Al hawi o to ko jo o kun re, yi to ko jo la ha. to ko gbogbo mere rin jo. Won na ni na aitu. Na aitu. Ina suma na aitu mo jina ni suma re. ọ̀nà méjì afẹ́ pé nóònù làkọ́kọ́ abẹ́ẹ̀kọ́ tó dúró fún àwa là ń ṣe alifu lẹ́ẹ̀kejì tó dúró fún èmi ní í ṣe bí ànìkẹta tó dúró sí pòun ló ń ṣe bí ànìkẹni tó dúró pò wọ́n ló ń ṣe ẹ̀dùkẹ́tì bẹ́ẹ̀ ẹ̀ àìsù fatima wàhálà ní o wàhálà kọ́ọ́là kó o sì sọ ọ̀rọ̀ tí ń sọ fún ẹ̀ yìí wà àìsù bẹ́ẹ̀ mi náà sì sọ lórí ti bá sọ ní mi nílé rè mú wa fún ẹ wọn sì mọkọ ha okùn rẹ alihawi làhá tó kó gbogbo lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn sínú àwọn ní nà áìtù ẹtìrí mo jìnnà nígbà mẹ́rin yẹn la gbàlérò wọn kà tó kẹfì lè gbọ́lá wà abẹ lásán ni ọ fásmà gbọ́ wá ìlì kọ́wùlà kó o sì sọ̀rọ̀ kàmá wà áìtù bẹ́ẹ̀ mi náà sì sọ̀rọ̀ wọ́n tún fẹ́ kọ́ wa ní kéwù míì. وضمها من أصلها الرباعي مثل يجيب من أجاب داعي وضمها من أصلها الرباعي مثل يجيب من أجاب داعي وضمها من أصلها رباعي مثل يجيب من عجاب الداء قل وضمها àwọn lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn ká fún ní tó mọ̀ mí ní àṣìlẹ́hà ní ìpínlẹ̀ rẹ̀ ká fún ní tó mọ̀ àrùbáyé fíìlì rùbáyé nìkan nù rẹ̀ àmágbà wípé fíìlì mélòó la ní ìrìn mẹ́ta anísùláàsì ẹgbọ́ bẹ́ẹ̀ rí ẹgbọ́ rí pa anísùláàsì àní sùlásì àní rùbáyì àní kòmọ́sí àní sùlásì àní sùbáyì ìdáhùn nínú gbogbo rẹ mẹ́rin tá a wá nìyẹn olóko mẹ́ta olóko mẹ́rin olóko márùn olóko mẹ́fà olóko mẹ́ta àwọn ni yẹ̀dìrìbù olóko mẹ́rin àwọn ni yòfásírù kẹ́tìrì olóko márùn àwọn ni yẹn nǹkan tí ọ̀hún ẹ ti ń rí bẹ́ẹ̀ ọlọ́pọ̀ mẹ́fà àwọn ni yẹn ṣe kírù wọ́n ní wọ́n tó mọ̀ á tó mọ̀ àwọn lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin yẹn mini àsùlẹ̀ ha rògbáyé nípínlẹ̀ rẹ̀ rògbáyé ní kàlámà fún tó mọ̀ láàmà fún àwọn lẹ́tà mẹ́rẹ̀ẹ̀rin ẹ sọ pé yóò jí ibù ọwọ́ ní afọ́lá nìyẹn yá dọmọ yú azahuwa dẹ̀lí lọ́la anna àjábà sí ilé rùbáyìí ni àjábà yóò jí ibù mo fún yín láwọn ọrú rẹ̀ tọ́pọ̀ lánàá o àjábà yóò jí ibù àkọ́mọ̀ yóò kí mú àtọ́ọ́là yóò fi lù tí wọ́n máa ń sábà pé àtọ́ọ́là ọlọ́run bàtọ́ àkọ́ ọlọ́run jẹ́ mi yóò gùn ẹ̀fẹ̀ fún wa bàbá àti bẹ́ẹ̀. ayé wa fún mi láwọn fíìlì gbogbo rẹ fíìlì tó lè wá ní ọjẹ́rò báyìí tí ọjẹ́ tí mọ̀dọ́rìn rẹ̀ máa gba dómọ̀ níbẹ̀rẹ̀ ìkan ni àjábà ìrìn kan ni ọjẹ́ ajúwà fòrò báyìí ẹgbẹ́ ajúwà fòrò ẹgbẹ́ orí àrí ìdábàrún bẹ láàrin rẹ̀ ikùn rẹ̀ báyìí àwọn wà ń bẹ ikùn yẹn náà sì láàrin àpá yorùbá ni wọ́n sọ pé ìdodo òun lè làjẹ àjábà yòjíìbù afẹ́ fún yín fún ilé díẹ̀ mo ti kọ́ gbélé ẹ̀ mo tó ti bọ́ síbi omi nínú yorùbá yìí náà mo tó fẹ́ fún yín yìí o wọ́n ní ká sọ pé báyá náà yorùbá yínú báyá náà yorùbá yínú òun jẹ́ fa wàhálà yọ̀fà ìlú. báyìjànà yóò báyìjìnà nínú àwọn ọ̀rẹ́ rùbáyìn àwọn ní akérama yóò kiri mọ́ akérama yóò kiri mọ́ fún jẹ́ afọ́ àlà yóò fọ́ yín lò. gbogbo àwọn tó lè gbádùn mọ̀ mọ́ ń kà fún ẹ̀yẹ́ ọ bẹ̀rẹ̀ akirama yukirimu. kọ́tàlá yòókọ́tìlù ọjà lọ́jà kọ́tàlá yòókọ́tìlù. Kọ́tàlá yòókọ́tìlù ọbàjà yóò bàjà jálí bábà tó jálí bíbò kí ni ìtumọ̀ jálí bábà jànílá bí sá àlìjìlì bábà àwọn aṣọ jàlábí àtúntalẹ̀ dẹ́ẹ́dẹ́. ọ̀ báyìí lèsì ó súnmọ́ kẹ́ẹ̀tì gbọ́ mi yé dẹ̀ yìí pé èyí tí àwọn aráàfin mẹ́rin yẹn tó máa gbajúmọ̀ àwọn olè tó bá jẹ́ kí ni fún ìlò rò báyìí abẹ́ ti gbàgbé ohun tí ń wí ni ní ló bá yín nìkan ìdọ̀tí fún yín lápẹẹrẹ bí ìran bíi mẹ́rin ó jù bẹ́ẹ̀ lọ àkàrà fún yín lápẹẹrẹ yẹn ni o. Ẹgbẹ́ tó fún yín ní àbàrùn tó tún jẹ́rù bá yín. Zaka Yozaki Ezkiya ọyọ zaka ọdẹ aflaha man zakaha ọsọfọ mọ bá ti zaka yóò zaki ọdọrùn ní parí ni. wọn máa lọ òkú sùn láti ní sàn pé ádám bẹ́ńbi lórí káfù onílẹ̀ta mẹ́rin ni bó ṣe wà ní. zaka yóò zaki gbogbo àwọn tó lè wá rò báyìí mo ti bá kó jáde díẹ̀ yẹn ẹjẹ́ ń fi mọ bẹ́yàn wọ́n ni wọ́n fọ́n mú ha alẹ́ ìtọ́ lè gba tó mọ̀ tí wọ́n kàmẹ́rẹ́ rìn yẹn máa gbà tó mọ̀ ẹni asùlè ha ní bẹ̀rẹ̀ rẹ̀ wọn náà ni àrùbá àyìn kí lè lóko mẹ́rin mísìlò yóò jẹ ìbò bí àpẹẹrẹ yóò jẹ ìbò mí ní ajábà dáì láti bí ajábà dáì ó jẹ́ pé olùkìkì ajábà yóò jẹ ìbò ó jẹ́ pé ó jẹ́ pé. وما سواه فهي منه تفتح ولا تبل أخف وزنا أمرجح وما سواه فهي منه تفتح ولا تبل أخف وزنا أمرجح. kí ló ń ṣe yín náà ẹ mọ nǹkan ká mo tún kà fún yín dáadáa ẹ tún rí i kà wọ́mọ́ sì wá hó fàhíàmì ní hó tó fúta hó wọ́n la tó bẹ́lí wọ́n la tó bẹ́lí ahafa wàzínà amúrọ̀já. wọ́mọ́ sì wá hó fàhíàmì ní hó tó fúta hó wọ́n la tó bẹ́lí ahafa wàzínà amúrọ̀já. ما سواه فهي منه تفتح wàlá tùbálì àkọ́fà wàsùnà amúrọ̀já. ó ní wọ́n mọ̀ sí wáhù. a tún ti fẹ́ gbéṣẹ́ mi bẹ́ẹ̀ ni ọ. wọ́n tó bá ti yàtọ̀ sí rùbáyín. láyé àmì ní hòtòfò táhù. mọ̀dọ́rìn òun tiẹ̀ fátà ni ìyá mọ̀dọ́rìn rẹ̀ ó fi bẹ̀rẹ̀ àwọn aráàfin mọ̀dọ́rìn rẹ̀ fátà lẹ́ẹ̀ máa gbogbo wọn lọ. wọ́n látò bẹ́ẹ̀ abbikita a hafta wazna ó fúyẹ́ ló sún ọ ni amọ̀rọ̀já àbótẹ́sùnwọ̀n wọ́n máa gbé fatia fún lọ ni wọ́n máa fàtáhà rẹ̀ lọ ni. báwo rí o kò bá fúyẹ́ ọ̀gá àwúwo fatia ló fún tí ìbá ti ṣèrò báyìí. ẹ àgbẹ̀ látòrí ibi tá a bíi kàkàbà yẹ kí tubù lórí pé yá lẹ́wí. mo fi léèyàn yanjú gbogbo sọ̀hí kàkàbà yẹ kí tubù. inú àwọn èyí tó tún fúyẹ́ tún ni o. òun ni wá kọ̀ yẹ kì í ẹ̀rí bó fúyẹ́ tí a fàtí ayá náà lòun ọjẹ́ wà kọ́ yẹ kì í. olókùn mẹ́ta mọ̀ yẹn jú yẹn o àwọn náà kọ́ lọ rẹpẹtẹ àwọn kọ́ láyẹ̀ fúlù kọ́ láyẹ̀ fúlù. àwọn wá sọlá yẹ sí lò ẹni pé yàrá kàyà olókùn mẹ́ta gbogbo àwọn sì ń dákọ yẹ ọ ẹ ń gbọ́ mi díẹ̀ díẹ̀ àwọn tọwọ ayẹ tí ó wí ẹni pé yàrá kàyà gbogbo olókùn mẹ́ta tí mò ń kó àyàn ó ti ń kọ tí ń kó wá fún yẹn o ẹyà mo tún fẹ́ bọ́ sólókùn márùn kọ́kọ́ kọ́kọ́ sùn láti síbi tó ti ń kọ kínní o má jẹ ẹ pọ o wọn sọ pé àsòlàfíì òun lè tún máa kọ́ dá kan yẹn eléyìí tún máa fi dákọ̀ ní ìsàlẹ̀ kò máa sí wọ́n kọ́ àlùkò máa sí sókè rẹ̀ wọ́n máa lé sí kìíní yẹn lọ. o dèmùtá hànà ó dẹ̀ wò yẹ mú tẹ̀ hínú yẹ mú náà ni. anazala yata anazalu àbádọ́dà ní tanazalu mala'ika wa ruhu fiha tanazala asan kalẹ̀ yẹ tanazalu. wọ́n sì ni mo ń dákọ̀ lọ yọ ẹ̀rí pé yá fàtẹ́yà ni wọ́n ń jẹ́ bí wọn. nǹkan tọ́ à yẹnkọtìọ ẹtìrì yẹnkọtọà yẹnkọtìọ. Tàṣọ́fàhà wọ́n bọ̀ra wọn lọ́wọ́. Tàṣọ́fàhà. tasọ́fàhà jẹ́ tasọ́fàhù tẹ́tí pé yá ní mẹ́mẹ́ tasọ́fàhà jẹ́ tasọ́fàhù ọyàmọ́ tó ti fẹ́ wí kan sí o kí máa fi dóńbi eléyìí gbogbo wọn yá fàtà yá àtàlì òun ni èdè yá bọ̀ ó funfun rìn yàbẹ̀ yàdò yóò funfun. ẹ gbà lọ díẹ̀díẹ̀ ọmọ kárí eléyìí ẹ̀rí kí gbogbo kùmọ́ sí yẹn aláàfin mùdọ́rí wọn kíla fún ẹ dáhùn ẹ dáhùn dáadáa ọ̀tá àlẹ́ fún ẹ̀ tún lè sọ̀rọ̀ ẹlòmíràn tó máa ń fi òògùn láwọn sọ yín ọyà tó kọ sùdá sí sókè àlèfẹ́ lò sùdá sí olóko mẹ́fà gbogbo àwọn eléyàn náà pátá láàfin mọ̀dọ́rì ọ̀hún pátá làwọn náà máa gbà. ìṣẹ́gi fara ọwọ́ àforíjì ìṣẹ́gi fi rù yóò wá foríjì ẹni pé yá fún àyà ni. ní àìsà ó sábà ó hu kókó kókó yẹn wá pọ̀ gan ọjọ́ òsè rọ̀ yìí. àìsà ó sábà ìyá àìsà ó síbù ìyá àìsà ó síbù. àìṣáwó ṣàbá يا عشاو شبو. àkàtún bẹ́ẹ̀ tó ń pè ní èjìlá wàzà ẹni pé lóko mẹ́fà yẹn náà òun náà pápá lòun náà fi bẹ̀rẹ̀ yẹ èjìlá wíìzù rẹ̀ èjìlá wàzà. yẹjìlá wíìzù. wàhákàdá lásìkò mi ti tó tó nípa bẹ́ẹ̀ ọmọ sì wá wù ń tọ́ bá yàtọ̀ sí kí ilé yorùbá yín báyìí àmì ìnìhò tó fọ́táhù àti àlọ́ máa fara fi mùtọ́rin rẹ̀ wọ́n látò bẹ́ẹ̀ kíá nábì kíta àkáfàwázná tó fúyẹ́ ló sùn ọ̀ni àbọ̀rọ̀jà àbọ̀wúwo gbogbo àwọn ìjìlá wúwo àtàyẹ́ rí pé wọ́n wúwo wọ́n àgbáálí kàkàkà làǹfààrà fi mùtọ́rin wọn àwọn afẹ́ kó gbogbo ohun tí mi fi wàhálà sí yẹn wá pẹ̀lú láyẹn ẹ̀yọ̀ kò péré kẹ́kọ̀ọ́ kàkiri lọ tẹ́nìkan bíi fíìlì yóò kàn wá bá láàbù fún ọ gbogbo ohun tí mi fi wàhálà sí tí mo tẹ̀ sọ fún yín tí mo kọ fún yín láti gbà yín báyìí òun lọ ẹsẹ̀ ẹ̀yọ̀ kan péré ló fi kó gbogbo ẹ̀ jáde mìsánù yẹ̀sàmù zàìdùn wọ́yẹ̀ jí. ويستجي شكارة ويلتجي ويلتجي شكارة ويلتجي أيا مثاله يذهب سيد ويجي ويستجيش تارة ويلتجي. ó ní àpẹẹrẹ rẹ̀ bí tó já sí fara fi mú dọ́rùn rẹ̀ fásitì àní ọgbà òun ni ẹ̀zẹ̀ haabu lókùn mẹ́ta sí mi máa ń kọ́rẹ́ pàtẹ yẹn ẹ̀zẹ̀ haabu zaidun zaidu ọlọ wọ́yẹ̀ jí yóò tún dé ó rí i pé yẹn náà fú yẹjì yẹjì ò yẹjì wọ́yẹ̀ sẹ̀jì ṣù ọgbájú pé lókùn mẹ́fà lè ní jẹ́ ìtajà ṣà tààràtà yóò máa wọ ẹni tí ẹ̀hónú ń dà láàmú gbà mí jẹ̀ǹtìlá àtàyè rẹ̀ fúyẹ́ ọ̀yẹ́ lìtẹ̀jì èlìtàjà lélẹ́yìn olókùn márùn-ún àbẹ́ẹ̀kọ́ ẹgbẹ́ gbogbo ẹ̀ ló ti kó sí ẹsẹ̀ kan olókùn mẹ́ta olókùn mẹ́fà àti olókùn márùn-ún ọ̀yẹ́ lìtẹ̀jì ló fara èlìtàjà délé àti tàjà ẹ̀dẹ́gbọ́kùn márùn-ún èlìtàjà àyẹ̀lìtẹ̀jì ọ̀ wọ́n sọ fún yín pé kẹ́sì hébùtò lọ. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك